إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له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 أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل سهرا وجهرا ليلا ونهارا أيها المسلمون كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم لم يترك في سبيل الهداية لقاهل ما يقول فالدين قد كمل والسعادة الكبرى فيما وضع والطلبة فيما شرع وما سوى ذلك فالضلال وبهتان صلى الله عليه وسلم قال سبحانه وتعالى بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وخير طريق طريق نبينا محمد صلى الله عليه وسلم طريقه هو المعين الصاب والبعد عن هذا الطريق أو الخروج منه بلية عظمى وفتنة كبرى يده إليها عدو الأمة, عدو الأمة إبليس وحزبه يسكن جهلا بعض المسلمين لدينهم أو ميلهم مع الهدى فيزين لهم ما ليس بمشروع ويحسن لهم ما ليس بمحمود يحدث لهم شرائع محدثة تناهى بهم عن علم سنة مطهرة يسوق لهم تعصب للآراء والرجال ليحول بين المره واتباع الدليل والسبيل الحق وبدا الإحراف بعد عن السوى سبيل وحسبه لا لا يفرقون بين حق وباطل ولا يعرفون سنة من خلافها فمن يفتح له فمن يفتح له شيطان بابا من الضلال إلا ولجوه ولا يزال لهم طريقا من ترك البدع إلا سلكوه أيها المسلمون لا شيء بعد الشرك ولا لا شيء بعد الشرك والكفر أعظم فسادا للدين وأشاد تفويضا لبنيانه وأكثر تفريقا لشمل الأمة من البدع جعلت المسلمين شيعا وحزابا قال سبحانه وتعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبههم بما كانوا يفعلون جاء عن عائشة رضي الله تعالى عنها مرفوعا أم أصحاب الأواء والبدع والضلال من هذه الأمة ولذا فما له عقل بسيط ورأي سديد يجد عظما مصاحب والفتن التي وجدت هذه الأمة قال أنس اتبعوا آثارنا ولا تبتدعوا فقد كفيتم عباد الله البدعة ما أحدث في الدين على خلاف ما كان عليه النبي صلى الله عليه وسلم وصحابه إما بالاعتقاد بخلاف الحق الذي دل عليه الكتاب والسنة وإما بالتعبد بما لم يهدم الله به وليس في الدين بدعة حسنة قال الحافظ بن رجب رحمه الله تعالى فقوله كل بدعة ضلالة من جواب الكلم لا يخرج عنه شيء وهو أصل عظيم من حصول الدين فكل من أحدث شيئا ونسبه إلى الدين ولم يكن له أصل من الدين يرجع إليه فهو ضلالة والدين بريء منه عند أصف الله عليكم في الله أولي أجنجة الله كما با النبي محمد صلى الله عليه وسلم ní èní èyí tí ó jẹ kókó kútúbà wa ó náà ni bid'atul ihtifal bil isra wal mi'raj àdáadáalẹ̀ tí ń bẹ níbi ìsí ayẹyẹ nǹkan tá à ń pè ní al-Isra àwọn tá a jẹ́ mùsùlùmí gẹ́gbà tí máa ń sọ gbogbo ọgbà ó yẹ ká máa ṣe fáàrí pẹ̀lú ẹ̀sìn wa tó jẹ́ sí pé àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí àwọn ló yẹ ká máa kọ́ sí wa níbi ẹ̀sìn wa nítorí pé tírà ọlọ́run ọba títí alukuhani karim àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn ò fi nǹkan kan lẹ̀ láti má ṣe àlàyé fáwọ́ta jọmọ̀ ẹ̀dẹ́ ènìyàn èyí tó jẹ́ dáadáa kùrọ̀hánì sàlàyé rẹ̀ súnà sàlàyé rẹ̀ èyí tó jẹ́ àìdá náà wọ́n ní sàlàyé rẹ̀ nítorí lè yàrá tá a jẹ́ mùsùlùmí a ní bùkátà láti máa kọ́ sí àwọn kan mọ́ ẹ̀sìn Islam ó ti pé ọlọ́run ọba ti pé kótó di pé anabi sallallahu alayhi wa sallam ó fàyè lẹ̀ gbogbo tí ń jẹ́ ìbáàdà àwọn nǹkan tá a ṣe tá a máa fi súnmọ́ ọlọ́run ọba tá a fi rí ojú rí ọlọ́run islam ti ṣàlàyé rẹ̀ kò fi nǹkan kan lẹ̀ láì máa ṣàlàyé bẹ́ẹ̀ ni àwọn nǹkan tá a ṣe tá a bá ṣe tá a rí bínú ọlọ́run islam ti ṣàlàyé rẹ̀ kọ́ra islam ò fi nǹkan kan lẹ̀ láti máa ṣe àlàyé nínú nǹkan tó já sí pé tá a bá ṣe àrìbìmọ̀ náà kò sí nǹkan ọ̀hún àyàfi tí yóò bá pé ní ìmọ̀ lókù ẹlòmí látara ẹ̀ pé ní ìmọ̀ yóò ní ọjà ẹ máa ń sọ pé mòlúdì ká sọjọ́ bí ànábì ẹ máa ní kò dáa ó dẹ̀ mú wá níbi tá ànábì sallallahu alaihi wasallam tó ti ní ẹ má ṣe mòlúdì má torí ẹni kò sí nǹkan tí Islam ṣàlàyé gbogbo nǹkan tí ó jọ mọ́ mọ̀lúdì ànábì sallallahu tó jọ mọ́ mọ̀lúdì àwọn nǹkan tó jẹ́ bídíà àwọn nǹkan tí ó ti ẹ̀sìn táǹpẹ̀ ní ẹ̀sìn nǹkan ẹyọ kan ló kó gbogbo ẹjọ́ nǹkan ẹyọ kan ló kó gbogbo ẹjọ́ òun ní àlùbídà gbogbo tí ànábì sallallahu alaihi wasallam tí ó ṣe nínú ẹ̀sìn táwọn ń pè lẹ́sìn lónìí òun kan tó pè bídà Islam tí ò fi ilé àti eriri wa láyé àtàlẹ̀kìyàmà láwọn oríire tí ò lè tán ń bẹ níbi tí Islam gbé kalẹ̀ ẹni bá bẹ́ ṣe ríire ayé àtàlẹ̀kìyàmà ẹni kó máa rìn ìlànà tí Islam gbé kalẹ̀ léyìí tẹ́ pé ìlànà a rí inú ha a sì ẹni tí máa ń wá ẹ̀sìn pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí kí n lè rojú ọlọ́run ọba kálí máa ń wá èyí ó rí nínú ẹ̀sìn wa ẹ̀sìn ṣàlàyé pé nǹkan báyìí mo fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba gbogbo tí ẹ fi súnmọ́ ọlọ́run ọba tí ó fi jèrè ìsìlámù ṣàlàyé rẹ̀ gbogbo tó wá yàtọ̀ sí tá sọ yìí ìyẹn ni pé bí ẹ bá lọ mú nǹkan míì ní ẹ̀sìn yàtọ̀ sí ti bẹnu ṣẹ̀ríà ọlọ́run yàtọ̀ sí síndẹ́nu súnà Nabi sallallahu alaihi wasallam irú nǹkan yẹn ó ti di ànù ẹtí bá ń ṣe é ó ti wà nù ànù kọ́dọ̀ ẹnìyẹn ti tòkù kí ló fà á nítorí pé Islam ìbáàdà àwọn nǹkan tá a máa fi ń súnmọ́ Ọlọ́run ọba tí a fẹ́ súnmọ́ Ọlọ́run a fẹ́ súnmọ́ Ọlọ́run tá a bá fẹ́ kọ́ lọ́wọ́ gbà lọ́wọ́ wa mọ́jẹ̀ méjì ló ti kalẹ̀ gbogbo ń tá fẹ́ ti wá ojú Ọlọ́run bọ́yá àwọn àkàkà láyé ni àbáfin wá àlìjánà májẹ̀mú méjì láwùú mẹ́ta tó ṣe tí májẹ̀mú méjì bá pé níbi èyíkéyìí tá a bá pè ní ìjọsìn ọlọ́run ọba ò ní gba ìjọsìn náà lọ́wọ́ wa yóò tún dárú wa láyà yóò tún wá jẹ́ èèyàn yà lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí ó gbà á tó bá yẹ kó kò ní gbà lásán ni tí ò sí ya ń bẹ́ẹ̀ tó bá tún dá díẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ tó ń bó ti fojú jẹ ẹ̀sìn òní tó ń bó ti ṣe wàhálà lórí ẹ̀ tí ò bá ti sí májẹ̀mú méjì níbi èyíkéyìí ìbádà níbi èyíkéyìí ìjọsìn tàbí sí ọlọ́run ọba ọlọ́run ọba ò nígbà lọ́wọ́ wa. májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni alikilas gbogbo ń tá a bá fẹ́ ṣe ní ìbádà kájú kó má ni ó ṣe má ká sí fọ́lọ́run ọba kó jẹ́ pé torí tọ́lọ́run ọba la fi ṣe a ò ní ṣe nítorí pé káwọn èèyàn lè mọ̀ bá ń ṣe nǹkan yẹn a ò ní ṣe káwọn èèyàn lè bá máa yìn wá pé wàá fi lè ṣe ìjọsìn kódà bí abárímọ̀jẹ̀mọ̀ ẹlẹ́ẹ̀kejì tó pé mẹ́ẹ̀ tí ẹ bá wá ṣe ń torí nǹkan kan káà tó sọ ọlọ́run ọba ọlọ́run ọba ò ní sẹ́yìn lẹ́sìn ẹ̀sìn náà tó tún wá jí ẹyà lórí ẹ̀ gẹ́gẹ́ bí hadithu tí a ti máa nì àwọn mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam ó láwọn mẹ́ta yìí àwọn tọ́lọ́ wọn kọ́kọ́ sí ìdájọ́ lórí wọn lélẹ́yìn yóò àná yá ẹ máa wọnú náà lọ alákọ̀ọ́kọ́ nu wọn ẹni tó máa Al-Qur'an tó fi mọ àwọn èèyàn wọ́n lè máa wọ náà lọ. tánàbí ni khairukum man ta'allama al-Qur'an wa 'allama ẹni tó lóore jù nù yín òun lẹ tó fẹ́ kọ alukur'an ó tún wá fi kọ́yàn irú ẹni báyìí fún àtúnú wọn lọ́wọ́ lálẹ́ kìámà kí ló fà á nítorí pé ń kọ́yàn ní ìmọ̀ ẹ̀sìn yìí tí wọ́n lè bá a máa mọ̀ pé á ó ní mọ̀lẹ́ nìyí ní ti ń bẹ lọ́kàn rẹ̀ nìyẹn kò sí nítorí tọ́lọ́run ọba torí ẹ̀ ló fi wọnú ọlọ́run ẹnì kejì ló ń lẹ tó yásí pé iná owó ẹ̀ fáwọn èèyàn ń sàmú opó ń ọmọ òrukàn gbogbo ń tán bẹ́ẹ̀ ṣe tó bá nìkan ṣe pẹ̀lú owó kó jẹ mọ́tọ́ ọlọ́run ọba tí mo ń fún wọn láti ṣe. ìwé ni báyìí náà ọlọ́run kò ní kó nàmọ̀ náà lọ. léyìí tẹ́gbẹ́ النبي صلى الله عليه وسلم ní as-sa'i ala al-armala wal masakin kalmujahid fi sabilillah gbogbo ẹni máa ń ran opó aláìní àwọn tẹ́bi ń pa tí máa ń ràn án lọ́wọ́ ẹ̀sán tọ́lọ́hún ó sàn án gẹ́gẹ́ bí ẹni tí ń jagun sílẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ni àbí ẹni tí ń sùn ní gbogbo òru rẹ̀ tí ò fi sùn ti fi ṣe náfìlà àbẹ́ni tí ń gbáwẹ̀ lọ́sàn-án irú ẹni báyìí wọ́n ti kọ́ mọ́ wọn ná kí ló fà á nítorí pé iná owó yìí kí wọ́n lè bá a máa yìí pé ní ọlọ́rẹ̀ ni kẹ́lẹ́ pariwo pa ọlọ́rẹ̀ ni àní ẹ̀tẹ́fẹ́ nánu ló fi sọ́dọ̀ ọmọ náà ẹni kẹta ẹni tọ́lọ̀ ń sin ní akin gbogbo tó bá jẹ́ alámọ̀rí ẹ̀sìn ẹ máa rí wọn bẹ́ẹ̀ lóòótọ́ àwọn olówó àmọ́ àpínbẹ wọn ní gbìyànjú púpọ̀ tó ti bẹ́ẹ̀ wọn náà tó wọn náà kí ló fà á nítorí pé òun náà ń ṣe àwọn nǹkan yìí tí wọ́n lè bá máa pè ní àkìnlágbájá ah, ah, eléyìí ó ní ẹ̀rí ìpìlẹ̀ àkọ́kọ́ mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ tọ́lọ́wọ́ fi gba ìbádà lọ́wọ́ wa eléyìí ń bẹ láàrin ẹni tó ṣe àtọ́lọ̀ ń bẹ láàrin ẹni tó ṣe àtọ́lọ̀ kọ́dà ò lè sọ látara ọ̀rọ̀ tó bá sọ àlè ní ọ̀ní kìláàsì ọ̀pọ̀ ẹ̀sìn yẹn má àlè sọ látara ọ̀rọ̀ tó bá sọ ìyẹn lè sọ mí bóyá bíi gẹlò mí márùn ni àwọn bí yẹn ti gbàgbé tí mo ṣe kó wá sọ èmi ò yẹn mọ́tẹ́ tèmi o tàníà ọwọ́ ń sọ ìbọ́lọ̀ ló ń gbà fún ríyáwù lọ sí yẹn àgbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ ìbáàdà ọkàn òun náà ní alikilas ń bẹ láàrin àtọ́lọ́ọ̀ba eléyìí mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́ fi gba ìbáàdà lọ́wọ́ wa mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun ní alimutaba káfi kọ́sì ànẹ́bí wa Muhammad káfi ju ànẹ́bí kó jẹ́ pé nǹkan yẹn ànẹ́bí ṣe bánà ibà ṣe ẹ̀hẹ́n àwọn àgbàlagbà ń gbà náà àmọ́ gbogbo ìjọsìn tá a bá ṣe tá a rí mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a ṣe ń torí tọ́lọ́ ọba àmọ́ ànábì òsè nǹkan yẹn ànábì òsè ni a ṣe àwọn pé náà ìbáadà kọ́dà bá ní àwọn bá dá tó mọ́ jù bá rìn lọ ọlọ́run ọba ò ní gba ìbáadà náà kò ní gbà lọ́wọ́ wa yóò tún wá jẹ́ yẹn yà lórí ẹ̀ nípa dìjọ́ àlè kìyàmà ànábì sallallahu alaihi wasallam ó ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ànábì sallallahu alaihi wasallam ànábì ní gbogbo ẹgbẹ́ lọ síbi ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó mú wá fún yìí lẹ́yìn tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn tó wọn ò ní kẹsẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní ànígbà ẹ̀sìn náà ànígbà ìjọsìn náà ìbáadà náà ànígbà ọ̀rọ̀ ẹ̀ńtó ṣe adàlúláyà lálẹ́ kìyàmà wa sọ bó ní kullu bid'atin dalala wa kullu dalalatin fi an-nar gbogbo ń tábà pè ń bí díà tá pè ládàá dálẹ̀ àánú ní o gbogbo tó bá jẹ́ àánú àbí kó sóyún àdọ́mọ náà ọlọ́mọsọ ọlọ́mọdé jẹ̀mọ́ nítorí délé yìí bá a bá fẹ́ ṣe ìbáàdà káàfin wọn ojúde ọlọ́run ọba kárí pé a anabi muhammad sallallahu alayhi wa sallam. àṣeyitán ẹni ègbé ẹni ẹ̀kọ́ òun lẹ́nu tó yẹ pé ó yí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ló yí wọn kúrò lórí súnà nàbì yóò wá ṣe bídíà yóò ṣe lọ́sọ̀ fún wọn yóò bá wú àwọn èèyàn ẹ̀ẹ́dí dáyẹ̀ ti ṣe bídíà bá fún wọn á hó àwọn àmì àbẹ̀yẹn náfìlà wọ́n wá wá bídíà tí ò lẹ́rìí ni ó tí ò lákọọ́lẹ̀ bíi ilé látò kọ́dìrì nílátù kọ́dún wa pàdé níbi kan wa pọ̀ lọ wọn àìsàn bá ń bọ̀ wá o nílátù kádìyẹ bá ń bọ̀ wá o aṣọ funfun ni ẹ̀wọ̀n ẹwùn kan ẹwùn làákàyè a sọ fún ní ẹwọ tí bá nàbì ṣe láti kọdìrì tí bó bá nàbì láyé tẹbẹ ta ló dù rẹ fún wa a lè mọ iye ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ ó dijó tá nàbì sallallahu alaihi wasallam tí sọ bá wọn sọ ábà tuntun láti kọdìrì o tọdún yìí ọ̀tún lani ẹja pàdé níbàyí tẹ bá ń bọ̀ wá a sọ fún ní ẹwọ ànábì ò sọ bẹ́ẹ̀. àti dáadáa dálẹ̀ sínú ẹ̀sìn. malik rahimahullahu ta'ala oni mọ̀lẹ́bùtẹ́dà islam bid'atan ẹni bá lọ mú àdádálẹ̀ kan wá sínú ẹ̀sìn yaraha hasana ó wá ní àdádálẹ̀ nílòtọ́ àmọ́ ni àtàmù àmúgbó àáfíń jẹ́ kẹ́sì ó dábáwọn èèyàn náà ni kẹ́sì lè wu àwọn èèyàn yàrá hasana ó wá ní àdáadáa lẹ́nu lóòótọ́ àmúdá mọ́mọ́lì fàkọ̀dì zàmà anna muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà rìsàlà níjẹ́ nìyẹn ń sọ ni pé anabi sallallahu alayhi wa sallam ó ti jàǹbá iṣẹ́ tá a fi ràn nítorí pé ọlọ́run ní al-yawma dinakum ọlọ́run sọ fún anabi pé látòní o mo ti pé ẹ̀sìn yín mo ti pé fún yín nítorí lẹ́yìn ẹ̀jẹ̀ jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká jìnà sí àdáadáalẹ̀ nínú ẹ̀sìn nínú àwọn nǹkan tó burú nú ẹ̀sìn tó burú gẹ́ì kódà tí máa ń wu ṣètọ́n púpọ̀ bàbá yọ ṣírík táyọ kúfùrù bídíà ló tó kù bídíà ní agbára gan débi pé ẹni tí ń ṣe bídíà òní kò ní fẹ́ túbá níbi bídíà rẹ̀ kò ní rí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì ni aburú gbà ni tí ara wọn tó máa ń ṣe ẹbọ yìí àwọn gánmọ̀ lẹ́sẹ̀ lọ́kàn ara wọn ọ̀rọ̀ pé táwọn ń ṣe ọ̀dà ọ̀rọ̀ pé táwọn ń ṣe ọ̀dà pé ní àpèjẹ́ta lọ mú báyìí tá mú báyìí táwọn lọ ní olóṣèlú báyìí fún wa tó ń gòlè dáǹkan ṣe fún rẹ̀ njẹ́ olè láti lọ fún ẹ ti fún rẹ̀ àwọn gọ́ọ̀mọ̀ pé ẹbọ làwọn ń ṣe ẹbọ táwọn ń ṣe kò bá mu àmọ́ bídíà wọ́n máa ń rí ní nǹkan tó dáa kódà wọn máa ń ṣàdúrà wọ́n máa ṣe bídíà tán tọ́ àṣeyíṣẹ́ mi ó ẹ̀rì wọ́n ṣe tí ò dáa ẹgbẹ́ orí kú orí kú orí tó dá ní ní làwọn àbá máa fi sọ pé bídíà ló burú púpọ̀ jù nínú àwọn ọ̀nà tí wọ́n ti ń fi ọlọ́run ọba ẹni tí ń mutí yóò kó òun mutí ẹni tí ń jalè yóò kó lè tó ń jà yìí kò dáa kọ́dà àwọn aládùúgbò wọ́n lè máa bá bẹ̀ lọ́n àbí ah, lágbáyà bó ti wá dáa tó ẹni tó kù sí iná ní fún ọtí iná ní ọlọ́mọ sábà sàánú ẹ̀ wọ́n máa sàdúrà fún kọ́kọ́ àbọ̀ náà ojú rẹ̀ bá dá tó bá kóra tọ́ lọ́rùn ọlọ́run mo tó fòtí mo ti ọlọ́run mọ́sà yọkú lẹ́nu mi. wọ́n gbọ́ ẹni kó sì mọ̀lúdì tó ní ọdún tí ń bọ̀ ọ̀rọ̀ yẹn sí ọlọ́run yóò tún kọ́ síbi kí ni ẹ̀dá dáadáa tọ́ èyí tá a ṣe lọ́dún yìí òun ni thirty three ọlọ́jà ń sẹ́yìn pẹ́ ọ̀rẹ́ ìyẹn lè wá kókó tọ̀ a ti ń jalè bọ̀ ní sí o thirty three years tí a ti ṣe bọ̀ rí. ń ló fà á sẹ́ bíbí à ń kọ́ ó burú pọ̀ nínú ẹ̀sìn gbogbo ń táwọn fẹ́ ṣe kárí pé àfijọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam anas bin malik rahimahullahu ta'ala ń sọ pé ittabi'u atharana èyí tó dá fún àtàjẹ́ mùsùlùmí wọn ni ká máa tẹ̀lé ẹ̀rí látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alayhi wa sallam wala tabtadi'u ẹ má dá dáadáa lẹ̀ ní tí ò sínú ẹ̀sìn ẹ má dá o àmọ́ ẹ má tẹ̀lé ànábì ẹ má tẹ̀lé ànábì àmọ́ ẹ má mú tí ànábì ò ẹ má mú wánú ẹ̀sìn ẹ má ló dáa má tẹ́ bá ti ló dáa ẹ ti ń fi àbùkù ẹ ti ń fi kan islam onílé sílé yìí ní ṣókí onítàǹpẹ̀ ní albeda àti láti ṣàlàyé àwọn mọ́jẹ̀mú méjì tọ́lọ́mọ fi ń gba ìbáàdà lọ́wọ́ wa alákọ̀ọ́kọ́ al-ikhlas ẹlẹ́ẹ̀kejì al-mutabaa al-ikhlas oníkàtí tó ìtọ́lọ́wọ́ bá al-mutabaa oníkàtí kọ́sí anẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam wa sallallahu ala wa ala alihi wa sahbihi wa sallam. والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أدى طفلون أبا عليكم في الله ولي أجنجة الله وبا نبو محمد صلى الله عليه وسلم gẹ́bí ń táṣe àlàyé níbi kútúbà alákọ̀ọ́kọ́ láti ṣe àlàyé fúnra wa pa àwọn mọ́jẹ̀mú tọ́lọ́wọ́n bá mọ́fin gba ìbáadà lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn alákọ̀ọ́kọ́ kéèyàn ó ṣe tó ìtọ́lọ́wọ́n bá ẹlẹ́ẹ̀kejì kí wọ́n fi jọ anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam lára àwọn bídà tó já sí pé ṣèitán ó ti sílẹ̀ sọ láàrin àlùmọ́ anẹ́bí sallallahu alaihi wasallam láàrin láti mú ní ẹ̀sìn òun náà kàn pé ní al-Isra wal-Mi'raj àwọn èèyàn ìtàn pè bẹ́ẹ̀ sókí ìtàn pè ní alẹ́sọ̀rọ̀ òun ní ìtànàbí rìn lóru láti Mákà lọ sí Kudus alìmíràn òun ní ìtànàbí tó ṣe nígbà tó dé Kudus tó ṣe lọ sí sámà ẹlẹ́ẹ̀kejì ìtàn pè bẹ́ẹ̀ nù alẹ́sọ̀rọ̀ wọ̀lìmíràn. Ìgbà wo ni wọ́n ti gbà wọ́n lànà bèsè?

òun lọ́lọ́wọ́ bá ṣáínà wọ̀tà alẹ́ ló pe ànẹ́bì sí tí wàá gba ẹ̀rùn bí irun ti yẹn ń júwe bí irun ti pàtàkì tó ọlọ́run ànẹ́bì wàá gbà fúnra ẹ̀ kò rán yàn sí ànẹ́bì wàá gbà ànẹ́bì gba fifty ọlọ́run fún ànẹ́bì táwọn ti lójúmọ́ ó sì pàdé ànẹ́bì Mùsá gbàtó dọ́dọ̀ ànẹ́bì Mùsá ànẹ́bì Mùsá ní kí náà pè ọ́ sí ó ní wọ́n fún mi nínú náà níbi sí dùn. mélòó wọn ni ọmọ sí àti àwọn ọjọ́ rẹ ó ní fífì lójúmọ́ ó ti pọ̀ jù àwọn eléyìí ò ní kì. tọ́lá nàbí musa ti ó ti báwọn èèyàn lórí ó ti mọ̀ báwọn èèyàn ṣe rí ẹ wá wo ló sọ ó wá jẹ́ fífì márùn ló di wàhálà yìí márùn pẹ́pà ní ti jẹ́ márùn torútorú àníṣù àníbùsà ni lọ bá ọlọ́run ọba padà kó bọ́ dìkù ó wá dìkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti wá kù márùn kódà nẹ́bí sallallahu alaihi wasallam àyè tó gbà wá ni ó pàdé àwọn ànẹ́bí ọlọ́run ọba kọ̀ọ̀kan láwọn sọ́nà kọ̀ọ̀kan nígbà tí níbẹ̀ nítafẹ́ fi tafẹ́ fi ilẹ̀ ní pé kódà sórọ̀ odidi sórọ̀ òun náà bá kún ní àjò yìí ìrìn àjò kan ní kó sì lágbára kéèyàn ṣe ìrìn àjò láàrin òru láti Mọ́kà lọ sí Kudus lẹ́yìn tí ẹ pé ẹsẹ̀ tí bá ń sáré tó bẹ́ rìn yóò nà tán lóṣù kan lóòrù pẹ̀yìn náà ló lọ sọ́nà ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ ó tó wá dé ó tó wá darí ilé òtí ìmọ̀ tó fi dé padà ìní àjò kan tó lágbára táà gbọdọ̀ mọ́ pé àgbọ̀ ọ̀gbàgbénú Islam tó sì yẹ kúgbọ́ àmọ́ ń pa rẹ̀ àtàjẹ́ mùsùlùmí òun ló ń jẹ́ pé Ànábì sallallahu alaihi wa sallam nígbà tó dé ó fún àwọn ará Mọ́kà ó fún wọn nírò pé mo mọ̀ lọ Kúdùsì sílẹ̀ tó mọ̀ àti bẹ́ẹ̀ mo lọ sẹ́mọ̀ lẹ́ẹ̀keje mo tún wá darí wọ́n lọ darí sílẹ̀ tó mọ̀ ọ darí ibo kí lọ gùn wọ́n sì nǹkan títí ń jẹ́ nǹkan ọ̀gbùnjọ́ náà tó sáré jùlọ lẹ́sìn wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ní Abubakar Siddiq àwọn ọlọ́ba Bakri àwọn jẹ̀fẹ̀rí wọ́n lọ Bakri ó gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí irọ́ ni Muhammadu onínú wa onínú wa dá lójú pé ògbólógbò ní ni Muhammadu ọlọ́ba tó nílé yìí ó fọ́ ìwọ lọ láti Mẹ́kà lọ sí Kudus láti Kudus ọdún adarí lókè ọdún adarí jọ́nà lóru kan ògbọ́ tọ́kàtí méjìlá lọ sọ wọn á bí bàbá kristu sí wọn ní báríkà rẹ o ọlọ́run tí wọ́n tí ó yọ wọ́n lára lọ́wọ́ wọn lónìí bí ò bá yọ tẹ́lẹ̀ yọ ayọ lónìí lábàá sọ pé irọ́ nípa irọ́ nípa irọ́ nípa ìyẹn wà ayọ kí ló dé àní tó sọ fún wa ni pé láàrin òru kílẹ̀ tó mọ́ òun lọ sí kudus ibẹ̀ ló ń gbà lọ́sọ́mọ ẹlẹ́ẹ̀kejì òun tó máa darí kẹ́tọ́ mọ́ ó ní tẹ́ ẹ gbọ́ lẹ́nu ẹ̀ wọ́n níbẹ̀ ìlẹ́nu àti gbọ́ ó lò tọ́lọ́tọ́ sallallahu alaihi wasallam eléyìí ló jẹ́ kí àpapọ̀ gbọ́ yẹn sì dínkù wọ́n yé sáà dédé fún yàn lóye nù ọmọ oyè wà ní Islam ká fún yàn lóyè o bẹ́ẹ̀ tí ń fún yàn lóyè náà èyí ó wà ní Islam bẹ́ẹ̀ ẹ̀ bàbá àdínì ìyá àdínì ọ̀dọ́ àdínì àmọ́ àwọn tó bá lówó lẹ̀ ń fún lóyè wọ́n èyí sì sa ayẹyẹ rẹ̀ ẹ̀fà náà bí ò sẹlẹ̀bẹ̀tì lẹ́yìn ẹ̀wà fi tánàbí sẹlẹ̀bẹ̀tì ẹ̀wà fẹ́ńjọ́ tí wọ́n wé abákì ìdánwò láwà ní kọ́dà abákì ìfòyè ti òun náà gbóyè kí ló oyè tó ń gbà àmínú hárí ọmọ olùfọkàntán ju àlẹ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àwọn olùkọ́yè tó ń gbànú. ìṣẹ̀lẹ̀ sẹ́ló ṣẹlẹ̀ tó náà tó fi gbóyè ó nì. so ẹ wá fẹ́ fúnyàn lóye mọ́tàkùn lẹ́dí fún tọ̀ pẹ̀lú ògbó ọlọ́run afọ́n àbáwá tó ń gbá mọ́sálásí àfún wọn ní mọ́gàjí àdínì mọ́gàjí àdínì làfún wọn ní ti ráì tó wà ní wọn gbá mọ́sálásí àwọn àbáwọn ni ẹ̀ ní fún torí kò lówó lọ́wọ́ àwọn àbá tí wọ́n á ń létí àwọn tẹ́tí táyà ní sísàmà tó máa dá mọ́sálásí tó máa ń nó fáwọn ìmáàmù tí wọ́n nó fáwọn àfọ́ àlẹ́ kéwú àwọn ẹ̀ma wí lọ́wọ́ ni tó láwọn nípa ìwé náà àràbíjì àti. kí la fẹ́ fọ àyọ jẹ̀mọ́ ẹ pé ṣẹlẹ̀ yìí kì í ṣẹlẹ̀ kẹ́ tó lágbára nílòótọ́ ọlá kó wá lágbára òun ló fà á táwọn apákan náà àwọn mùsùlùmí tí wọ́n fi wá mú ọjọ́ kan láti lè máa fi ṣe ayẹyẹ ọjọ́ yìí. Àkọ́kọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe ní rọ̀bílù awà àmì rọ́jà twenty seven òun ni ọ̀pọ̀lọpọ̀ ayé máa ń ṣe rọ́jà twenty seven sẹ́pẹ̀ òní ní twenty three kọ́ òní twenty three ọ̀la twenty four sátọ̀dé àbí sunday twenty five monday twenty six tuesday ni bó bá ti di tuesday máa wẹ́ẹ̀sì àbí láti mẹ́ndé lọ bí ìmọ̀ mẹ́tàlájì bá ń sọ pé lẹ́pìlà kan bẹ́ o láàrin mọ́gbà ti sáyì pọ̀pẹ́ tá ń sọ fún ọ̀rọ̀ má lọ dídí àńláńlá ni. àkọ́kọ́ ni pé kò sí ẹ̀rí nínú kitab ìyẹnu alukuhan àti inú hadith tó sọ pé nu oṣù báyìí òun là nábì ṣe sọ ọlẹ́mẹ̀rọ̀ èyí tó wà nínú àkọọ́lẹ̀ ìgbà tí ó di ànẹ́bí ọlọ́run tó pọ́dún mẹ́wàá ìtàmọ́nú èyí tó wà lákọọ́lẹ̀ nù àkọ́kọ́ inú oṣù báyìí ló ṣẹlẹ̀ láti lè kìtàbí wà láti sùnà gbàtàdí wà mọ oṣù ṣẹlẹ̀ ẹni pé kò sí ń jẹ́ pé ọjọ́ mọ́nù ló fi jẹ́ pé ọjọ́ táwọn èèyàn mú pọ̀ kọ́dà ara kan tí wọ́n mú Ramadan àwọn tó ti mọ́ lájáàbù yìí náà ara mi ní twenty kí kan ní kò sáfẹ́nu kò lórí ẹ̀ àwọn èèyàn kọ́kọ́ rọ́ǹgì mẹ́wọ̀n ni ẹlẹ́ẹ̀kejì lára ń táàmà fi mọ̀ pé kí ní ìsúnà nẹ́bì ni kí ní ìbídíà ni kẹfàfẹ́ mọ̀ bídíà gbogbo ìjọsìn táwọn èèyàn bá ń ṣe tí wọ́n ní kí ní ìjọsìn ni o tó bá ní sábà bí tí wọ́n fi ń ṣe sábà lọ wọ àkọọ́lẹ̀ pé ìjẹ́ sábà bí kánẹ́bì torí ẹ̀ ìjọsìn báyìí tá àwọn wá ń ṣe é nípa bí ọjọ́ yìí sábàbí tó fi ń ṣe ni pé ọjọ́ tá ànábì kún sánmọ́ ẹlẹ́ẹ̀kejì lọ lẹ́yìn ìgbà yẹn ànábì lọ́dún mẹ́ta ní mọ́kà ànábì ò sí ẹ ọjọ́ yìí fáwọn nígbà náà ànábì ò tẹ̀ lágbára ní mọ́kà ó lọ́dún mẹ́wàá ní mẹ̀dínà ànábì ò ṣe ayẹyẹ àyájọ́ Isra wal Miraj lọ́dún ọdún mẹ́wàá tó lò ní mẹ̀dínà àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n fi kú ẹni tó kú pé inú wọn kò sẹ́ tó ṣe gbogbo àwọn àpáyẹ̀sìn tí gbogbo wọn gbà pápá ni wọn Abu Hanifa kò sínú mọ́jà àbí rẹ̀ Al-Imam Malik kò sínú mọ́jà àbí tiwọn náà Al-Imam Shafi'i rahimahullahu ta'ala kò náà bẹ́ẹ̀ náà àwọn yẹn ń sún fí náà máa ń serú kan báwọn ẹ̀ lérí ní tíráfíkì ibi tí a fi kíw òun láti máa rí ọ̀rọ̀ ọ̀run láti máa rí ọ̀rọ̀ àwẹ̀ láti máa rọrọ nákúlà bá ti ṣe ìyàwó bá ti ṣe kọ́má bá ti kọ́ mọ́sálásí bá ti ṣe hajj bá ti ṣe ọmọrọ júmọ̀ à gbogbo tá a máa ń ṣe níjẹ́ ìbádà níbi àwọn tí a fi kílẹ̀ ẹ̀ lè rí àlèsọ́rọ̀ ẹ̀ lè rí níbi tí láti kìkà kan níbi tí láwọn ń tún fílẹ̀ ti máa rí bíbí àní èsù bí òsì Àràjùlọ Ahmed Tijani, ó wá tíǹgẹ̀ ti ànẹ́bì tó tẹ́lẹ̀, kò fẹ́ káwọn yẹn tẹ̀sí ànẹ́bì mọ́. Wallahi Habi. Ǹjẹ́ fi mọ̀ ẹ́ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀? Ahmed Tijani, ó ní ẹni bá ta sọ̀ láti bá ti ẹyọ kan ó ṣe dédé ẹn tó ka kùránì 6,000 kí ní sọ fún ọ́dàmà ara rẹ̀ kí ní sọ fún máa wé sí táàmù ara rẹ̀ láti ka alukùrán nígbàtọ́gbọ́ wá ka alukùránì 6,000 tó ṣe fàájú fàájú ẹyọ kan lọ́dọ̀kẹ́ ọ̀gbà máa wé sí táàmù rẹ̀ láti ka kùrán ìtumọ̀ rẹ̀ nú ó ní bí bá ṣe sọ́ọ́tì pàtí ẹyọ kan lábẹ́ rẹ̀ ó ṣe dédé tó ṣe hajj nígbà tí thousand òun náà ló sọ bẹ́ẹ̀ o kọ́dà ara àwọn tí wọ́n sọ nínú àwọn ẹ̀ńtúfí tó jọmọ̀ lọ́rí yà pé ní tamara bẹ́ẹ̀ ni kọ́dà ìrún tá à ń kí sọ́ọ́tì pàtí jù lọ ààrẹ tó sọ fún tó délé yìí ó wá jẹ́ ẹ̀sìn mi lélẹ̀ ni láwọn ẹ̀ńsú bí fúnra tó sẹ́sì àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam idan jama mùsùlùmí níta ń sọ fún wa ni pé ìsí ayẹyẹ al-Isra wal-Mi'raj bídíà ni anabi ni kullu bid'atin gbogbo tó bá fi jẹ́ bídíà anu ni o ajẹ́ pé anu ó ní ká máa ṣe ayẹyẹ al-Isra wọ̀kúlù dọ̀lẹ́lẹ́ títí náà a jẹ́ pé èyàn lè rí iná ọlọ́wọ́ bá he látara pé ń ṣe àlèsọ́ alìmìíràn lókè bí díà lónà anábì òṣè tàbátẹjọ alimam malik rahimahullahu ta'ala ń sọ mẹ́lẹ̀mù ò bá jẹ́ ẹ̀sìn tí ò jẹ́ ìbáadà sì wà kò wá mú ìsìláwà ní mẹ́ràjì kò mú wá èyí fi kún pé ànábì ò máa ṣe gẹ́nu èyí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí lẹ́yìn tí ẹ bá ti ń fura lójú bá ka ọjọ́ lẹ́ẹ̀kan láti Monday sọ́jọ́ Wednesday tí àwọn àìmọ́ mọ́sálásí yìí lọ mọ́sálásí kamila kan bẹ́ o àáyàn o àti tó fún mẹ́ o nẹ́bílà làbẹ́ yàn àkúmọtí nẹ́bílà làbẹ́ yàn àkújalè kíníkà làbẹ́ yàn ṣe à àwọn sábíà nẹ́bí sallallahu alaihi wasallam Abdullahi Mas'ud àgbà sọ̀hábà ni, ìbá àtà ń ṣe sáwí tẹ́ ṣe wírìdí, inú mọ́sálásí tẹ́ ń ṣe láìláìlá ń pariwo wí olùwọ̀n jáde bó bá dá jù bẹ́ẹ̀ náà lọ lójú yín kò sí lára ẹ̀sìn tánàbí gbé wá òun là fi rí níbi ìwé tọ́lọ̀ fi rán nẹ́bí Muhammad gbogbo tẹ́ bá sì ti rí níbi ìwé tọ́lọ̀ fi rán nẹ́bí kò sí lára ẹ̀sìn ànẹ́bí nu bó jẹ́ pé gbogbo òfin táà bá ti rí nínú kọ́ńtínà Nàìjíríà tó wà ní òfin Nàìjíríà jẹ̀mọ́ kò sí ní òfin Nàìjíríà nìyẹn gbogbo ìbáadà táwọn yẹn bá ń ṣe wọ́n ti kó dáa tó tí ó sínú kùrán tọ́wọ́ fi rán nẹ́bí tí ó sínú hadithi sánàbí ti sàlàyé kùrán kò sínú ẹ̀sìn nìyẹn àníbi sọ̀rọ̀ kù kí kú àmúrẹ́yìnì mo fi nǹkan méjì lẹ́ẹ̀kún yín láǹtẹ̀dún lù báàdì ẹ̀ ní sọnù tí bá kò láàrin yín máa tàmàṣàtún bí ìdá jama al-Isra wal-Mi'raj ìsí ayẹyẹ rẹ̀ bídíà ni ẹ jẹ́ ká jìnà sí àtàbà ti dájọ́ tàbẹ́ ṣe ẹ má lọ pé ẹ ti dọ́tún yìí náà àníṣe mi ti ń bọ̀ ni ẹ ẹ̀rọ bẹ́ẹ̀ ọ̀dọ́dún ti ń bọ̀ ẹ káńsù rẹ̀ nígbà kan ẹ máa ń bẹ̀rẹ̀ ẹ náà bẹ̀rẹ̀ sí náà um